ẹ káàbọ̀ padà sórí ètò yìí tó wa alehikima gbọ́dọ̀kọ́ ẹ̀ ń gbádùn àlàyé táwọn khalifa wa ń ṣe fún wa àwọn tó so nígbọ̀wọ́ abala tẹ̀ ń wò yìí sáà kò ní sáwọ́tò àkèyà lórí ètò alehikima àwọn náà nílé iṣẹ́ garutech garu technology nigeria limited tí wọ́n kàlẹ̀ sí number twenty akérèmí street ní àlefowóṣe nílùú kẹjà ẹ pẹ̀lú ògbóràn inshallah ilé iṣẹ́ garutech náà á sọ tẹlifóònù nàmbà tẹ́ lè máa pè wọ́n sí á dẹ̀ sọ ọ̀rọ̀ méjì mẹ́ta nípa wọn tọ́lá yìí tẹ́ ń wò wọ́n lé afẹ́kẹ́ ìjàǹfààní lára ilé iṣẹ́ garutech àǹfààní kan ti wá ṣẹlẹ̀ báyìí tó ní aṣọ fún gbogbo èèyàn ara lé pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlá amẹ́nu débẹ̀ lé nìkan tó kò lórí ètò torí bàbá wọn á tètè bá wa sí pápápá náà ayé àti àrílẹ̀dẹ̀ o ẹ lé anabi isa ọjọ́ kẹrin lọ́lọ́run ni wọ́n bí. ni wọ́n ni wọ́n sọ pé wọ́n bí fún wa masha allah ẹni tó bá gbà àwẹ̀ ẹjọ́ náà àwẹ̀ ẹjọ́ kẹrin náà wọ́n ní ẹrú ẹni bẹ́ẹ̀ náà gbogbo ohun tí ń bá ń jẹ́ àṣìṣe ọlọ́run ó ṣàmójúkúrò fún un àwọn tó wá ń jẹ́ bíi òṣì hmm. kò ní sí fúnra níbẹ̀ yẹn ni pé nafallahu anhu albahsa walfakra àwọn nǹkan tó ń jẹ́ nǹkan ìbànújẹ́ hmm. àti òṣì kò ní sí fúnra níbẹ̀ fakana yawmal qiyama ma as-safaratil bararatil kirama yóò mọ bẹ pẹ̀lú àwọn ẹni ire hmm. àwọn ẹni ire àwọn ẹni àpọ́nlé nírú ẹni bẹ́ẹ̀ tó bá gbàwẹ̀ yóò mọ bẹ pẹ̀lú ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmọ̀ ọjọ́ ẹlẹ́ẹ̀karùn òní ọjọ́ tí a bí ànábì Musa aleyhisalatu wasalam ẹni tó bá gbà àwẹ̀ ọjọ́ náà búrì àmínà nifak àwọn mìíràn asábìlì irú ẹni bẹ́ẹ̀ tó bá gbà àwẹ̀ lọ́jọ́ karùn-ún òun náà yóò mọ jẹ àǹfààní pé gbogbo tó ń jẹ́ ìyanu sàárè àti tí ń jẹ́ bíi mùnáfìkì ọlọ́run ó là ń kẹfà òun ni aliyamu fata Alahu ta'ala fi ilẹ̀ àyájọ́ ọjọ́ tọ́lọ́ ń ṣínà ilẹ̀kùn oore púpọ̀ fún ànábì Muhammad sàlọ́sàlà mọ́nsọ́mọ́wú yẹ́nsùrùlá ilé birahama ẹni tó bá gbà wẹ́jọ́ kẹfà yìí èrò ẹni bẹ́ẹ̀ ojú àánú lọ́lọ́run mọ̀ fi wò kò sì sí ohun tó dá láyé kọ́lọ́run fi wò bí ojú àánú ọlọ́run bá fojú àánú wòyàn kò sẹ́dá kan bó ti wù kan burú tó láyé tí wọ́n lè ṣíjú ìbànújẹ́ wọn ojú àjẹ́ ò ní wòyàn ìbínú ẹnìkan kan ò ní wòyàn nígbà tọ́lọ́run bá ti ń fi ojú àánú tiẹ̀ wòyàn tó bá dọ́lọ́ ọjọ́ keje wọ́n ní pé ọlọ́run ó ti gbogbo ilẹ̀kùn tó wọ iná jahannama kò sì ní í ṣe rárá títí tọ́jọ́ kẹwàá fi kọjá ẹni tó bá gbàwé ọjọ́ yìí irú ẹni bẹ́ẹ̀ wọ́n ní wọ́n tilẹ̀kùn aburú aglọ́kànláwò àni òsàlàsì náà bàbá mi nàlọ́ ọ̀sẹ̀rì ilẹ̀kùn nira lọ́nà ọgbọ̀n ọlọ́run ó ti fún wáfàtà àlàhù sàlàsì náà bàbá mi nàlọ́ yusri ọlọ́run ó wá sílẹ̀kùn ìrọ̀rùn fún lọ́nà ọgbọ̀n ọjọ́ kẹjọ òun ni wọ́n pè ní yàmù ẹni bá gbààwẹ̀ ọjọ́ náà lọ́hùn àtọ́ ajir ajr mọ́lá ya'lamuhu illallah bí ẹ̀san ẹ̀san tọ́lọ́run ó ṣe fún bí ó ti pọ̀ tó ọlọ́run nìkan ló mọ̀ tó bá dọjọ́ kẹsàn-án ọjọ́ àràfá fáwọn tá à ń bẹ ńlé ọjọ́ tó ṣe pé ẹni yòówù tó bá gbààwẹ̀ ọjọ́ náà lọ́hùn gẹ́gẹ́ bí àwa tá a wà ńlé ọjọ́ ìlọ́jọ́ tó ṣe pé ọlọ́run sọ pé al-yawma akmaltu lakum dinakum wa raditu lakumul islama dina ọjọ́ àràfá yìí ẹni tó bá gbà kana kafaratul sana ẹni tó bá wá sanati almadiya ìyẹn ni pé ẹni tó bá gba àwẹ̀ ọjọ́ àràfà kàfàrà ni ó máa jẹ́ fún fún àwọn nǹkan tó ti ṣe gbẹ̀yìn fọ́dún tó ti lọ láwọn àṣìṣe rẹ̀ eléyìí ni ó máa jẹ́ ìtanràn tọ́lọ́run fi ṣe ìtanràn fún bẹ́ẹ̀ ni àtọ̀ ọdún tí tún bọ̀ níwájú so ọjọ́ kẹwàá yìí gan-an òun wà ní ọjọ́ tá a pẹ̀ ran àwẹ̀ ọjọ́ ni àwọ̀ àgbà yìí wọn àní jẹun tá a fi lọ sí ìdí tá a fi dé ni hmm. nígbà bá dé làwọn aṣínu gbogbo ẹni tọ́lọ́run bá wà bò láṣìírí pé kó rẹran tí ó pẹ̀ràn léyà níjọ́ náà lọ́n Allahu Akbar wọn ni pé mọ̀nkọ́rọ̀bà kùrùbánà fi ì fàbí àwálẹ̀ kọ́tàràtín kọ́tàràtí min dámìhì gáfàràlá ùlàú sùnúbà ìyáàlìhì ẹ̀jẹ̀ tí ó bá kọ́kọ́ tálẹ̀ látara pé èèyàn pẹran torí tọ́lọ́hun ni ọlọ́run kọ́kọ́ fi yóò ṣe àforíjì fáwọn ará ilé ẹni tó pẹran iná wàmọ̀nà àtàmọ̀ fi ì mùmínàn àwò tàsọ́dàkà fi ì bìsọ́dàkà tí ń baatha ula utahálà yà mọ̀lẹ́kíyàmà aminan wọ̀yẹ̀kùnà mẹ́sàánuhu afkal minjabal hood ẹni tó bá wá tún ṣe sàárà tó fi ẹran ẹni tí ò pa tó fi ṣe ẹran oníyọ̀ tó pa tó fi ṣe sàárà síbi tó yẹ kó fi ṣe sàárà sí tó bá di jọ́ gbèǹde àlẹ́kíyàmà irú ẹni be yóò dìde ní dìde ẹni tọkàn rẹ̀ ó balẹ̀ lẹ́ni tí ó sì kí ọ̀ tó jẹ́ pé òṣùwọ̀n ṣẹ́ rẹ̀ yóò tẹ̀wọ̀n ju òkè jabal hood lọ bó ṣe tó ní ẹ̀ wá ráǹfààní tí wọ́n á bẹ fẹ́ni tó gba àwẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ ó ní pé àwọn àfà kọ́lá bàdùn ulama mọ́nsọ́mọ́ àṣì ilẹ̀ ayé àkàràmọ̀ ọ̀la òbí àṣẹrẹ́tì àṣeyà nǹkan mẹ́wàá lọ́lọ́run ó fi san irú ẹni bẹ́ẹ̀ lẹ́sàn-án ẹni tó bá gbà albarakatu fi ọmúrì yìí irú ẹni bẹ́ẹ̀ ìbùkún ọmọ bá ìgbésí ayé rẹ̀ wàsíyáàdà fi máàlì yìí dúkìá rẹ̀ àrísìkí rẹ̀ yóò mọ lékún sí ni wàlẹ̀ ifsa fi ẹ̀yà àlì yìí ọlọ́run tún mọ wá bá aṣọ àwọn aráalé rẹ̀ wàtẹ̀kífìrì lìṣẹ́yìí àtì yìí yóò sì tún máa jẹ́ ìtanràn fún àwọn àṣìṣe rẹ̀ wọ̀tẹ̀dẹ̀ àìfìlẹ̀ àṣànà tì í àwọn dáadáa rẹ̀ ó tún máa wá lékún sí i nílọ́po ìlọ́po wọ̀tẹ̀sí ìlì lìsòkìrátì mọ́ tì í kódà gan yóò tún wá jẹ́ kí ìrọ̀rùn ó bá nígbà tó bá fẹ́ kú ìnira à ń pọ̀ kàkà kú ò ní pọ̀ fún wọ̀dìyà àlìsùlùmọ́ ti kọ́bùrì yìí yóò tún máa wá jẹ́ ohun tí ó mọ̀ tàn mọ́lẹ̀ sínú wọn nàjà tí mi ń dàrákàtì yìí yóò sì tún wàá là níbi àwọn gbogbo àwọn tí ń jẹ́ wàhálà téèyàn lè kó àwọn ọ̀dààmú tó lè tó mọmọ díyàn láyé hmm. yóò mọ ọlọ́run là ń bẹ̀ wọ́sùn old aládàrájà yìí yóò tún wọ́n máa gòkè gbogbo àná mọ̀ ní promotion nínú ipò yóò mọ gòkè sí i ẹ̀ńtọ́lọ́n bá ní tọ́ bẹ́ẹ̀ hmm, hmm. bá gbọ́dọ̀ eléyìí a pé kò sí ti ń fi da kéèyàn ṣojú kòkòrò rẹ̀ àmọ́ lọ́dọ̀ wa ń bì báyìí ètò tó popular náà ni pé kágbàwẹ̀ ń jọ àràfá torí gbogbo tá a wí náà kì í kú ṣe ọ̀ranyàn nọ́mbà fẹ́ ni àmọ́ ká gbìyànjú níjọ́ àràfá ká gbà àmọ́ tá a bá lè gbìyànjú gba mẹ́wẹ̀ẹ́wá yìí gbogbo tó ń wí kalẹ̀ tó ṣojú kòkòrò kéèyàn ṣojú kòkòrò rẹ kọlọ́n kó mọ́sà fi wá ṣe kóńgẹ́ bẹ́ẹ̀ Masha Allah ọlọ́mọ́sà fi wá ṣe kóńgẹ́ àbá ọlọ́mọ́sà bá dúró tì í mm. gbogbo àǹfààní ni bàbá ti sọ fún wa gbogbo ẹ̀yọ́ ìyá wa tẹ́ ń wò wá ń lé ń jásí pé láti èní gan làwẹ̀ òun ti bẹ̀rẹ̀ ìwọ tó bá yẹ pé o ti wá èní ti wá bọ́mọ lọ́wọ́ hmm. sọ à ah, ń tètè mọ́ bẹ̀rẹ̀ látọ̀la lọ wọ́n wá gbà àwẹ̀ yẹn látọ̀la títí dijọ́ ràfá tó bá dijọ́ ọdún àwẹ̀ tẹ àríwẹ̀ ọjọ́ ọdún á gbà lọ yídì ni tá a bá ti ń délé láti yídì káwa break káwa tunu kọlọ mọ́sá gbà ní bàdà fún wa. Hmm. àwọn tàṣọ nígbà wo abala tí ẹ̀ ń gbádùn yìí àwọn náà ń léṣe garutech garu nigeria limited tí wọ́n kalẹ̀ sí nọ́mbà twenty akérèmí street ní alẹ́fọwọ́sẹ̀ nílùú kẹjà hmm. bẹ́ẹ̀ wọ́n wà àwọn ń ṣe ètò nípa automobile and garage equipment gbogbo tí wọ́n fi ń tún mọ́tò ṣe gbogbo tí mọ́tò máa need àwọn ẹ̀rọ ọ̀gbàlódé wọ́n ń pe kíní kan ní scanner tí wọ́n fi ń yẹ mọ́tò wò gbogbo àrùn tí bá ń ṣe mọ́tò tí wọ́n bá ti gbé sálẹ̀ báyìí gbogbo àrùn tí bá ń ṣe mọ́tò yóò jáde náà làwọn ń kó wọlé látòkè òkun ẹ̀yin tẹ́ ẹ bá need ẹ̀ ẹ kàn sí iléeṣẹ́ yìí wọ́n á bá yín ṣètò ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ máa ṣe ń lo egun wọn á tún yín bẹ́ẹ̀ ti máa lò gbogbo àwọn tó ń ṣe alignment ẹ̀yin tẹ́ fẹ́ máa ṣe alignment ní tìgbàlódé pẹ̀lú ẹ̀rọ ọ̀gbàlódé ẹ rí wọn ẹ yọjú sí wọn ẹ̀yin tẹ́ fẹ́ ra spray boot tí wọ́n fi ń kun mọ́tò tí wọ́n fi ń bèkì mọ́tò ẹ yọjú sí iléeṣẹ́ yìí ẹ dákun gbogbo ẹ̀yin jẹ̀mọ́ àwa tẹ́ ń wò wá ńlé kẹ́ ẹ mọ bá iléeṣẹ́ yìí dòwò pọ̀ náà lètò yóò fi máa gùn lẹ́mìí o náà lètò yóò fi máa gùn lẹ́mìí o a fẹ́ gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ kẹ́ kọjú sí iléeṣẹ́ Garutech zero eight zero twenty three nineteen zero six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 lórí ètò yìí tẹ́ bá ti pè wọ́n yóò yóò dé tí gbọ́ wa ọlọ́wọ́ gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa dúpẹ́ pọ̀ o a lọ sókè lọ́wọ́ nísìn tábà padà dé àwọn àbọ̀sábala ìmọ̀lọ́là díìnì iná láti wá béèrè àwọn ìbéèrè táwọn èèyàn wa tí wọ́n ń béèrè láti lé àbáwọn béèrè míì táwọn náà mọ̀ pé tá a bá béèrè yóò sẹ̀yìn tẹ̀ ń wò wá lé yóò ṣe yín láǹfààní ẹ ṣèwẹ̀kú kalẹ̀ ẹ já lọ sókè lọ́hùn